kí ni gbogbo orí burúkú yẹn ẹ tún gbá mi lójú mi ẹ ṣeré ni ẹ wo bí ẹ wo bí ẹ wo bí àjọ ni mo fi bẹ̀rẹ̀ business o mi ò ń ṣọmọ get inside ẹ ṣeré ni ẹ dẹ̀ pé ìyàwó mi ẹgbẹ́ ọkọ ọmọ àbúrò yìí dìde ó sọ pé mo gbó lójú ó kò pàtó sọ pé mo gbó lójú ẹ̀ sọ pé mo ṣe makeup fún mi dáadáa ni ẹ̀ sọ pé mo ṣeré.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 ẹ̀yin náà ẹ gbọ́ bẹ̀ ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú owó tuntun tó ẹ̀ mo ṣe ní kí n sin yín jẹ tẹ́ ẹ̀ bá rí mi rí mo sọ pé ẹ ti rí mi tí mo ti lo àwọn kárátà mi gbọ̀ngàn tó jẹ́ ìwà tí mo ní gbọ̀ngàn ẹ ti rí sáǹpù rẹ̀ ẹ jọ nítorí ọlọ́run mi ò fẹ́ change kárátà sí i ẹ ṣe wò bí mi ò gbádùn rárá honestly mi ò dẹ̀ fẹ́ kémi àti àjọ fúnra wálé lùlù ọwọ́ yìí ẹ sọ fún mi pé kí ní sùúrù kí ní sùúrù ṣé nígbà tí powder bá dúró mọ́ ni ẹ àwọn ẹyin inú mi gan ń ké ṣé dìgbà tí gbogbo ẹ bá sunkún síta ṣé dìgbà táwọn ẹni inú mi tó bá ń ké tó bá rìn jáde nínú tọ́ ni kó dẹ́ sọ fún mi pé kí ní sùúrù kí ní sùúrù ẹ wo bí ṣe àǹtí mo fi ọlọ́run bá bẹ̀ yín ṣé ní gbogbo ìnáwó tí mo ti ṣe gbogbo júrì tí mo ti tà fún yín mo fi ṣe ìná sí o ẹ má jẹ́ kí n tún wá ná ju báyìí lọ ìyẹn ló máa dùn mí o ẹ jẹ́ kí n tètè mọ bí mo ṣe fẹ́ ṣe ra mi nísìn lóòótọ́ ẹ̀ ní farare lọ náà àmọ́ kó má wàá di kó máa tún pọ̀ ju báyìí lọ mo ṣe ń sọ fún yín pé kẹ́ fi mí lẹ̀ báyìí tí ò bá ní bọ́ọ̀sì ẹ jẹ́wọ́ fún mi ẹ sọ fún mi. you ma. ẹ ẹ aṣọ. tí ò bá ní bọ́ọ̀sì ẹ jẹ́wọ́ fún mi báyìí kẹ́ sọ fún mi ṣe ti gbọ́. ọmọ bọ́ọ̀sì kò lè bímọ fàbúrò mi sẹ́yìn gbogbo ọmọ inú ẹ̀ bó ṣe wà ìwọ Yes. Ah, ó pẹ́ o, jọ láìpẹ́ yìí ni máa wọlé. Ọmọ kan promise mi ní ẹ̀rìn ló ní ẹni fúláwà. Gold ẹ̀rìn yẹn ẹni fúláwà tó ní pé. Wọ́n ní pé. Gold ẹ̀rìn ló ní fúláwà tó ní twenty two carat ni. Ẹ wo ọ̀dẹ̀ jọ̀ọ́ náà. Máa wọlé next week èmi àti ìjọba lọ́dọ̀ ọ̀dọ̀ mi àjọ máa dé bẹ́ẹ̀. gbogbo tẹkùn gbà gbà yìí ẹkùn tiẹ̀ jẹ́ kó bèbí náà sọ̀rọ̀ kémi àti ẹ̀ tiẹ̀ jọ ṣe mọ̀ kájọ wà ó tiẹ̀ ṣónú ẹ̀kan. ẹ máa sọnù tójú ẹ̀kan rẹ àní wọ́n má ló gbó ọrùn ẹ̀kan báwo. ìyẹn kan wà lébi gami ni o kò lè bí nǹkan kan kan yẹ kó pa gbogbo ọmọ náà ìwọ ló má bí fún. ẹ fẹ́ kọ̀ dẹ̀ náà àbí ẹrí nìkan àti pẹ́ńdàntì. Ah, ṣé àwọn akúnṣe tiwa fọ́nà kọ́lọ́ọ̀dì ayé rè bẹ̀. no worry next week ọjọ́ àbúrò mi màá ti lọ tẹ́lẹ̀ ẹ̀ díẹ̀ ti túnbẹ̀ ṣe màá ti tẹ́lẹ̀ lẹ́gbọ̀ wàá bọ́kọ̀ ẹ báyìí lórí lọ́ọ̀ṣì ẹ báyìí wàá nà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àgbo ó ti pẹ́ láti jọ tí mo ti ń mu àgbo yìí ká tiẹ̀ wá jẹ́ kéèkì ní ìṣeéṣe bó ti ẹ̀ ṣe kan. mo ti ṣeṣe gba bẹ́ẹ̀ mo ti ṣeṣe ọ̀rẹ́ mi mo ti ṣeṣe àbúrò mi máa wọlé. Eh, hey beautiful people, I'm playing the role of Abiola in the movie titled Sinu. Um, Biola is a gold, you know, seller. She sells gold, and um, she wants to use um, she wants to use her affluence to, to marry someone else's husband, and uh, with the backup of the person's sister. Let's see how it works. sórí promise ẹ kò promise ẹ who is that please. ẹ jọ̀ọ́ action. ìjọ ẹ promise mi honestly ẹ̀yin náà rí i pé mo rán bá yín fohùn kẹ́lẹ́kẹ́lẹ́ sọ bẹ ṣe ń bá mi sọ̀rọ̀ mo dẹ̀ lérò pé bó ṣe ẹ̀kan bó ṣe ìbejì ti máa rí mi tí mo ti ń display yes ma mi wà okay honestly ẹ má rí other side yìí o character ni character lílé ìtẹ̀rí yìí o ìwà ara nìkan. lọ́jọ́ tó o action ní kárátà lẹ́rí tí mò ń lò yìí ìwà mi gangan ẹ̀ lè stand ẹ̀ fún one minute. no mo mọ ọjọ́ ń lọ o ọjọ́ ń lọ o tẹ́ bá ti mọ̀ pé kò ní bọ́ sí ẹ jẹ́ kí ìnira máa bá tèmi lọ òun ni mo ti ń dàgbà yìí báwọ́dà ò dúró lójúmọ́ ẹ jẹ́ ìrora máa bá tèmi lọ má dẹ̀ fọkàn sí pé gbogbo owó tí mo fún yín àbí júrì tẹgbà mo fi ṣe báṣìbàṣà ò kílẹ̀ pé. Hmm. lọ sí bàṣà bíkọ àṣẹ má dẹ̀ rò pé gbogbo júrì yẹn ó fi ṣe iná sí bàṣà o àmọ́ kó má tún ju bẹ́ẹ̀ yẹn lọ kó má ju ìtẹ́ ti gbà lọ o. èso o ò ní ṣe iná sí bàṣà làkọ èmi ni mo nǹkan tí mo sọ ìyàwó ẹ̀ pẹ́sì mọ́ ẹ ṣe ká jọ́ máa gùn lé ní ní ní ẹ̀yìn sáwùndù yìí ṣé líle ni wọ́n dẹ̀ lọ máa bí àìsí. kò ní dúró àwa yìí ti wà ń bẹ̀. gbogbo ìgbà tó sọ go action action ọ̀nà ò ní ṣìnà sí action. o ò ní ṣìnà sí bàṣà ọ̀pá ọ̀hún ṣàfihàn ìgbà díẹ̀ jọ jọ torí ọ̀nà ìyàwó ìlú bímọ ó kàn wá lébi me head ni mi ní dákẹ́ o ìyàwó ẹ̀ kàn wá lé mi ó kàn wá lébi figure head kó lè bímọ ṣé gbogbo ọmọ inú ẹ̀ àbúrò mi ló máa bí fún. ẹ má wàá jẹ kó pẹ́ ju ẹ̀yìn ẹ̀ tètè ṣe bó ṣe máa kó ẹ eh, abígbàtà ẹ pé àfọjú ogún ọdún pilẹ̀ wèrè picking that again. actions. sábàdẹ̀ fogún ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo gangan ni wèrè fẹ́ jájà eh, ẹ jọ ẹ jọ èmi ò ṣáà láìkẹ èmi ni mo mọ àdúrà àgbo tí mo mọ ẹ wo gbogbo ẹyin inú mi ń ké wáí wáí wáí wáí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ lóyún náà mo fẹ́ lóyún náà. next week màá mú un wá in fact a wà lẹ́bàá a wà lórí couch báyìí I wọ singlet a wọ short a I'm a dé I promise. it ewu bó tiẹ̀ jẹ ẹ̀kan kì í jẹ́ kí ni àti ẹ̀ṣẹ̀ ìfọ̀rọ̀ wa lẹ́nu ẹ̀kan. sọ́ọ́rì mi mẹ́tọ́ fọ́ra wa lẹ́nu. mo ti ẹ̀rọ nípa ìjọba orí yàtí go roads. action. ewu bó tiẹ̀ jẹ́ ẹ̀kan kí ni àti ẹ̀ṣẹ̀ nǹkan pọ̀ náà. máa wọ next week máa ti lọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwájọ lọ mo promise. tó bá tó bá ti promise kò sí wàhálà. báwo dẹ̀ ni ẹ̀rìn gílé with the promise ni tó ní twenty two carat ẹyin ah, gbọ́n láti mú ṣé wàá láìkẹ́ tó bẹ́ẹ̀. Ah, mi tí mi twenty two carat eighteen nìkan ni mo tó fún mi mo gbé kí n fi ẹsẹ̀ tó ké. ṣe fẹ́ pẹ̀lú kọ́ọ̀dẹ̀. ó mà ní pendant mọ́. Ah, ìyẹn máa ti dàbí ilé ẹ̀yìn kí má jẹ́ ìgbà olè. wọ́n ṣàbà yín sẹ́ni gbogbo sẹ́ẹ̀tì àti báńgòsì ẹ ṣàjẹká ẹ jọ. wọ́n sẹ́ni gbogbo ẹ̀. wọ́n sẹ́ni dẹ̀ sí. wọ́n sẹ́ni gbogbo ẹ̀. wọ́n sẹ́ni dẹ̀ náà àbí kò ní bọ́ sí mi. bọ́ sí jù ìwọ ló máa lo àbúrò mi gbó mo promise ẹ mo promise ẹ mo ṣe bàbá mi jà ó ilé mi jà mí láìpàlà olùwọ́dẹ inú ẹ̀ calm down tí gbogbo ẹ bá ti ṣe jọmjọm kò sí wàhálà. ẹ trust me. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni wòbí toríọlá mò ń play character biola nínú movie sínú biola jẹ́ ẹni tó ń ta gold tó fẹ́ fi pé òun lówó tó fẹ́ fi fẹ́ ọkùnrin pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀gbọ́n ẹni tó fẹ́ fẹ́ náà kẹwàá wo conflict tó ṣẹlẹ̀ láàrin òun ọkọ tó fẹ́ fẹ́ àti ẹ̀gbọ́n ẹ̀ gbogbo múvì yìí gangan fúnra rẹ̀ action packed ni ẹ pẹ̀lú àwọn olóríire cast lọ́tùlọ́sì àwọn èèyàn jàǹkànjàǹkàn ló wà ní múvì yìí o adẹ̀fin irinṣẹ́ tó dángájíá àfihàn ẹ ọmọ yín apá <laughs> òun ló ṣe director àwọn èèyàn ńláńlá Desmond àwọn lọ́ọ̀yà ẹ wo onírẹ́nì gangan ló ṣe light ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ alálùbáríkà nínú iṣẹ́ yìí ẹ bá wa wò tó bá ti jáde God bless you once again my name is Wumi Toriola Fajobi I love you all thanks. thank you quiet downstairs and action. due respect um, we need a ah. yeah. wọlé. because. bẹ́ẹ̀ ṣe wà yìí tábánikà wò dáadáa láàrin mi àti ẹgbà ara ẹgbà tó five years lọ́wọ́. Ah, ah. ojú mi ló gbọ́ ah, mo ò ń jà láti sọ pé mo kàn ní big star. ó kàn tóbi ni ọmọ kékeré ni. sísá <laughs> mi wọ́n mú nǹkan kan sọ ṣẹlẹ̀ wá rí kì í ṣe kójú yín gbóná ṣẹlẹ̀ ẹ̀ bá àdìyẹ lómi náà ó kàn jẹ́ pé kẹ́ ju abẹ̀bẹ̀ sókè nígbà àgbà nǹkan ṣo náà ló máa fi lélẹ̀ o èmi kàn máa rọ̀ yín yá kẹ́ tún túnra ṣe jù báyìí lọ tẹ́ bá bọ́ síta ẹ máa níyàn tó máa lọ́ọ̀bù yín tó máa nífẹ̀ẹ́ yín tọkàntọkàn wọ́n yí sítábì tẹ́ ń sọ̀rọ̀. mo mọ̀ pé mo ṣe ń sọ because orí tí ìkẹ́ ti mọ mi mo ṣe ń sọ̀rọ̀ báyìí I'm a loving girl hmm? and trust me mo mọ̀ kàn ní big statue mi sọ ni àti pé ìdádúró ó dẹ̀ ṣe rí mi mo wà fatal gan. bàjẹ́. in fact àwọn doctors bá advice me pé kí n máa lọ ṣe ẹ̀yìn fáwọn èèyàn because mo máa ń yẹ mi like i'm so fatal. Hmm. and mo mọ̀ pé tó bá ní kankan ṣe pẹ̀lú mi kó tó bá jẹ́ wọn i'm going to carry your baby. Hmm, hmm, ẹ má ronú lọ bẹ ẹ lè rí wọn ò sí ẹ sọ yẹn ẹ lè rí sísá mi ẹ mọ̀ pé ẹ ti ní ṣọ́ọ̀tì níbi ṣe wà ṣé kò ṣe wá yẹn. náà ṣe ń dùn wọ́n lóbìnrin ni báwo ṣe ń ṣe báyìí náà ṣé mo jẹ́ ọmọ yín mi mọ̀ tí mo fẹ́ fúnra mi ni sísá ẹ̀kọ́ jẹ́ ẹ̀sùn. àbọ̀wọ́ ni ọmọ ẹgbẹ́ ọ̀sìn ilé ìnà kí ló tó ṣe báyìí. àbá yín sọ̀rọ̀ ìka. ha wọlé. multi millionaire ló kúlẹ̀ síwájú ẹ̀. aṣọ ṣé kí n pè mí ni ìyàwó tèmi ò fún ẹ. yóò Mike mọ́tí mi lọ ní àlọ́ lóṣù wájú ẹ̀ Mike and act. àwọn tọrọ jẹ ni àbí ìyàwó tèmi ò fún ẹ ẹ mọ̀ pé mo níyàwó ẹ kàn ẹ bá rẹ̀ sí ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí náà ah, ẹni tó tọ́nà náà ń kúnlẹ̀ torí nǹkan tí ò kì í ṣe tiwọn tọkàn ẹ ti gbọ́wọ́. ìyàwó ẹ nìyẹn kò sí tó máa ṣe sí. àti mi láì kọ́ tẹ̀ ń ṣe fún mi yìí o. wọlé wọlé wọlé wọlé wọlé ẹ wọ ẹ wọ lórí burúkú wọlé tẹ̀ pẹ́. pípọ̀ orí kulẹ̀ yẹn wọlé ẹ bá ẹ wọlé. ẹ wo ìyàwó mi ṣé wọn máa bá mi dì í ṣé lórí burúkú nìyẹn. àṣẹ. wọlé wọlé. ìyàwó mi tó kù wẹ ni mo bá lọ́rọ̀ ṣé lórí burúkú nìyẹn ṣé wọn máa bá mi dì í ìyàwó yín wò lẹ́ pẹ́ ẹ tún gbá mi lójú mi ẹ ń ṣe eré. Ah, ẹja wèrè ni. ọmọ ìdìbò ẹ bá tẹ̀wé. go ẹ tún gbà lójú go àná orí ẹja wà go ẹ ẹ tún gbà lójú. kí ni gbogbo orí burúkú yẹn ẹ tún gbà mí lójú mi ẹ ṣe eré ni. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí àjọ ni mo fi bẹ̀rẹ̀ bísínẹ́sì o mi ò ṣe get inside ẹ ṣe eré ni. ẹ dẹ̀ pé ìyàwó mi ẹgbẹ́ ọkọ ọmọ àbúrò yìí nìde ó sọ pé mo gbó lójú gbogbo wa sọ pé mo gbó lójú ẹ̀wọ̀n kan mi bírèkì máa mú mi bírèkì máa mú ọyọ ìtẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti wọlé wọlé gbogbo. Oh, thank you from wọlé and action. wọlé wọlé. ìyàwó mi wọ́n ni mo bá lọ́rùn jókòó ojú àgbọ̀lọ̀ ìgbòho ni àwọn ṣẹ́ ìyá wèrè ni ah, ìyàwó yìnbó lẹ́ ń pè ẹ̀rí bá gbogbo yín ṣe ń nù mí lóríṣiríṣi ọ̀rọ̀ ó yẹ sọ pé ojú mi gbó ẹjọ́ kò fò síbẹ̀ ẹ̀ lè sọ pé àwọn tó ń ṣe mékọ̀ọ́ bí o ṣe dáadáa ẹ̀ lè sọ pé ọmọ kékeré ni mí ẹ wọ́n bí ẹ ṣe èrè ni ẹ wo bí ẹ gbàgbé gbogbo mílíọ̀nì àwọn ah, mo gbàjọ bẹ̀rẹ̀ bísínẹ́sì ni o mi ò ṣọmọ gẹ́ẹ̀tì ṣáìdì o ẹ lè ṣọ́ọ̀ṣì ẹ kásẹ̀ jọ ẹ ṣe bí kìnìún ọmọ àbúrò inú mi lọ́rọ̀ ẹ lè sọ kọ́kọ́. ẹ fẹ́ ṣàlàyé fún tó work out lójú yín ẹ rí kankan ṣe akẹ́sẹ̀ rọ bí kìnìún ẹ ṣe èrè ni ah, ẹ lè ṣe ìyàwó mi ìyàwó mi mọ mọ kúnlẹ̀ o mọ mọ mọ dúró lórí kúnlẹ̀ yìí kẹ́lẹ̀ mọ báyẹn ń ṣe máa ta ẹ wà pé tó bá fún yàn tó wá ń ṣẹ́ pèfẹ́ nìyẹn ẹ mọ̀ kó máa mú àwọn aládẹ̀bàjọ ìṣẹ̀lẹ̀ jẹ́ èyí gbogbo èdè sọ́mi doni yóò mi ò lè rẹ́ ìrìn lè lò kọ́kọ́ àti tí mo ta àti tí mo lò fúnra yìí mo dẹ̀ gbogbo ẹ̀ fún yẹn ẹ̀ ń jẹ́ ni